الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أيها الإخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته àtọ̀rọ̀ ìfẹ́ àti ìgẹ̀ fún anábíwá Muhammad abẹ́lọ́wà sọ́nà wa ta'ala kí ó yọ́nú sí ẹnìkọ̀ọ̀kan wa àkóṣe àlékún dáadáa wa inṣàlá ta'ala a mọ̀ tẹ̀síwájú lórí àlàyé lórí tírà aqidatu salaf ashabul hadith èyí tá ń bá lọ ní ìbánisọ̀rọ̀ tí ó kọjá nípa agbéyẹ̀wò tó ní ibi tí bàbá ti fi ń rinlẹ̀ àgbọ́yé àwọn sọ́láf tọ́jẹ́ ní eré nípa ipò ọlọ́run bọba àlekè ọlá ó wà lórí àlàáràṣù bákan náà àwọn àlàyé àwọn ẹni ìṣíwájú lórí ọ̀rọ̀ yìí pé tí wọ́n fi rìnlẹ̀ ní ìjọba ẹ̀rí mú rí a ti sọ nípa arákùnrin tí ó gbé ìròrí burúkú kalẹ̀ tí ṣe jáde bùrùdẹ́ra èyí tí ìkan nínú àwọn òmọ̀rá ìkan nínú àwọn aláṣẹ tí ó dá ṣẹ̀ríà fún tó ti tààsírì fún tí ọmọkó lórílẹ̀ látara wípé ní ó gbé ìròrí ìmọ̀ yí orúkọ ọlọ́run padà ní èní bíi sí àmọ̀ tẹ̀síwájú. nípa tó ní ṣe pẹ̀lú sísọ̀kalẹ̀ ọlọ́run bọba àlèkíọlá bàbá ní wàyúsìlẹ̀tọ̀ ashabul hadith ويثبت أصحاب الحديث نزول رب عز وجل كل ليلة إلى السماء الدنيا أهل الحديث àwọn alùsùnà àsàlàfíyà wọn a máa fi rinlẹ̀ fọ́nà ọgbọ̀bà àlèkọ́lá sísọ̀kalẹ̀ ní jojoojúmọ́ ní gbogbo òru wọ́n fi rinlẹ̀ pé ọlọ́wọ́ ọba àlèkọ́lá ọba tí máa ń sọ̀kalẹ̀ ní. mìngẹ́rì tẹ̀sùdí ìlà ṣùgbọ́n wọn à ní fi sísọ̀kalẹ̀ rẹ̀ yíwé nǹkan kan. kan náà ní fi wéṣẹ̀dá kankan min gairi tashbi'in lahu bi nuzulil makhluqin wala tamthil wọn ní fi jọ ẹnì kankan wala takyif wọn fi ní fi wé nkankan kama sara ẹka àbí ṣe ń bọ lẹ́rìí yóò ṣe rí rí wọn ìṣẹ̀lẹ̀ yìí bal yusbituna ma asbatahu rasulullah sallam ṣùgbọ́n bánà bí bá fi rinlẹ̀ ọlọ́run ni àwọn alùsùnà náà fi rinlẹ̀ wẹ̀ntàhúnà á sí ilé ntí ànábì bá sọ ó bá ti sọ màánà gbàmú ويمرون الخبر الصحيح الوارد بذكره على ظاهره gbogbo àwọn ẹ̀rí tó bá wá

bákanáà wọn a máa fi rinlẹ̀ fọ́lọ́ tọ́lọ́mù bá sọ́nà àtàrà tó bá fi rinlẹ̀ fún ara rẹ̀ náà alukur'an ní zikiri lèmọ̀jì nípa ẹ̀kọ́ ọlọ́run wà ìtìyáni lèmọ̀kùrẹ́yìn wíwá ọlọ́run ọba mọ́jọ́gbẹ́lẹ̀ alìkìyàmọ́ máa fi rinlẹ̀ fún un níbọ̀rí ọlọ́run ṣe sọ fún wa pé ní alien tòró na ilá àyà tí a hùmù lọ fi dólálé mìíràn àwọn ní wàlùmọ̀dà ìkà ìyẹn ni pé ẹgbẹ́rún kẹfẹ́ ń retí ká tó gbà ní pé ńgbà tọ́lọ̀ ń bá wá yà tí a sanifá ilé mi allah ńgbà tọ́lọ̀ ń bá wá fi dólálé mìíràn wíwá yìí dàbí wà pé nínú gbòógì kan látara ẹ̀sùn jò ní nígbà tó náà bá ń bọ̀ wọlùmọ̀lá ìka fáwọn ẹ̀ka náà bá wá ọjọ́ gbọ́ndẹ̀ alìkìyàmọ́ ṣe táwọn èèyàn retí ká tó gba òfin ọlọ́run èyí pé tó bá gba nígbà ẹ̀kọ́ ògbóró mọ́ nítorí àyà yìí sọ fún ẹgbẹ́ ọlọ́run ọba ó wà á bákan náà ọlọ́run wàjá àrọ̀bùkà wà lè mọ́lákú sọ́fà sọ́fà ọlọ́run bó wà nígbà tó lọ́n bá wà ń bò láwọn ẹ̀lẹ́kọ̀ wà àwọn lórí pọ̀ kẹ́lìmọ̀ ata ìbẹ̀rẹ̀ àti ìsìyánu mọ́fìdàrí ẹni àti ìsìyánu ròyìn ọlọ́run wíwá kẹ́lìmọ̀ já ìbẹ̀rẹ̀ àti mọ̀jì ẹ̀pẹ́ ní ròyìn ọlọ́run ni àlè ìsìyánu wàlùmọ̀jì yawm al-qiyamah ọlọ́run bó wà náà bí wá tó bá wá yìí ṣe ìdájọ́ àwọn ọmọ nìyẹn alùsùnú wa fi rinlẹ̀ pé ọlọ́run ọba wù wá ní ó ṣe wá mọ́ ẹbọ̀ ní ó ṣe mọ́ ẹbọ̀ Allahu ẹ̀ tí sọ́tọ̀ wa. wàláwà wàláwù jẹ́sàkùn ọlọ́ọ̀kẹ́ ní láti ọ̀tọ́ ní aláwọ̀ àrọ̀túlù alàǹkọ́dé gbogbo aláwọ̀ wí o irú mọ́tí aláyé nǹkan kọ̀kọ́ ní sáré bí lẹ́wọ̀n tó ṣe wá eléyà lé ní aláwọ̀ àrọ̀túlù hù àlàm kí náà tán bí aláwọ̀ àlàm ìyẹn ní malagbọ́dọ̀ mọ́tẹ́ ní aláwọ̀ àrọ̀túlù alàǹkọ́dé gbogbo alúlọ́wọ́ bọ́nà ó ti wá lọ́jọ́ gbé kò sẹ́ni tó mọ̀ àìwá mọ́ yìí kò ní kéèyàn takò èsè yóò máa rìnbọn ní ṣé yóò fò ní ṣé yóò gùn nǹkan ní èsì náà ni pé wallahu a'lam ìyẹn ni mọ̀ nínú kan bẹbẹ tí àwọn alkawa alimọ̀tẹ́sílá wà tí wọ́n ṣe wọ́n a máa sọ pé mani ajus salaf ìlànà àwọn salaf bí àwọn sọ̀hámà tàbí mani aslam ọlọ́wà pé ẹgbẹ́ kò sí dààmú bẹ́ẹ̀ àbí ọbẹ̀ ẹ̀kọ́ ni ọlọ́run lọ́wọ́ bó lọ́wọ́ ń Allahu a'lam ọlọ́run lẹ́sẹ̀ bó Allahu a'lam àwọn ṣùgbọ́n mọ́ndájú ọ̀tọ́ wá lẹ́yìn wọn àwọn àṣáìrà náà sọ fúnra wọn mọ́ndájú ọ̀tọ́ wá lẹ́yìn wọn alámù wà áhàkàmù ibẹ̀ ní kíní wà mọ́ndájú sálàfù wà wọn bá fẹ́ tètè rọ́nà lọ́kọ̀ aslam ọ̀kúra rẹ̀ sí wàhálà ṣùgbọ́n mọ́ndájú àwọn tó wá lẹ́yìn wọn àwọn àṣáìrà náà gbọ́rọ̀ ẹ̀ kalẹ̀ o mọ́ndájú sọ òun ló wà áhàkàmù lórí ilẹ̀ nìmọ́ sí wà ń bẹ̀ kí náà gbà lérò kí náà gbà lérò eléyìí ṣe pàtàkì káàmù kí náà gbà lérò ẹ rò pé yàn án sálàfù àyàn wọn lérò ni pé mọ́ní àjù tàwọn mẹ́tọ́ọ̀dù tàwọn ẹni àlàm ǹjẹ́ ní ní tí ò yẹ ká àwọn wádìí bọ́ ló ń ṣe wọ́n ní ìmọ̀ wà ń bi fáwọn ṣùgbọ́n àwọn tálàfẹ́ ti ṣíwájú àwọn òfẹ́ wàhálà ó lò lọ́wọ́ síkè lọ́wọ́ náà ní aslam àlámọ̀ wà ń bi yẹn tí sì ní bẹ̀rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ wá ìtò ìmọ̀ wà ń dùn rẹ̀ onímọ̀ ní àjù táwọn ṣébẹ̀ lórí ìyẹn tí mo ànú ní tẹ́gbẹ́kalẹ̀ náà ń fi làákàyè tó ní wọ́n fi ń dá sí ìròyìn ọlọ́ àti orúkọ ọlọ́ sẹ́yìn náà bá rí nǹkan túlú àwọn pàyàn lẹ́yìn torí pé àwọn méjì àti mẹ́ta síra wọn ọ̀rọ̀ wọn ni wọ́n jọra wọn kẹ́gẹ́ wọn pàkíyèsí àwọn èèyàn fáwọn nǹkan tí ó dá tí ẹ bá ní kẹ́ lọ ka tẹ̀síìrì fákàrò rọ́ọ̀sì nínú àwọn ẹkùn ẹkùn nínú àwọn àṣàyíra rẹ̀ àbí ṣàmàkàtàlì náà mọ̀ tẹ́sílà wọn ní tẹ̀síìrì rẹ pé tí ẹ bá ń ológa rẹ̀ ẹ̀ àtorúkọ rẹ̀ làákàyè ló fi dá sí pé kò oríṣiríṣi nǹkan ló sọ náà ọlọ́run bọ́ bá lékè ọlá ní ọlọ́run ó wà lọ́jọ́ gbé dàlùsí àmọ́ àwọn ní ọjà ọ̀rọ̀ bùkà yẹn wọ́n ní ọjà amúrò rọ́bù ọjà amúrò rọ́bù pé àṣẹ ọlọ́run ní ó wà kí ni wọ́n tó fẹ́ gbádàmì yẹn wọ́n fẹ́ sọ pọ́lọ̀ wá àṣẹ rẹ̀ ní wà kíní kan wọn nu balaga tá ń pè ní ìjáàsù kọ́s ànẹ́tàbí hasfu là ń pè ní bí àpé ní ọ̀rọ̀ yẹn gùn kó ń ba àgò púpọ̀ wá ṣọ́ọ̀tì ẹ̀ tá a lè pa nkẹ̀kẹ́rẹ́ ńlẹ̀ ní irú ló ṣẹlẹ̀ ń bì á amúrú rọ̀bẹ̀ àṣẹ ọlọ́run wa ẹ̀dá tí wọ́n lórí sọ́pọ̀ alẹ́ sọ̀rọ̀ kọ àṣẹ síbẹ̀ káyípàṣẹ ló wá kẹfẹ́ ọlọ́run lẹ́ni ẹ lọ́wọ́ sọ́ọ̀tún náà ayé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọlọ́ni àtà amúrùnlá àfẹ́ ìtaníwá àṣẹ tí wà ní sọ irú rẹ̀ ń bí náà tí ó gùn bẹ̀yẹ tó wá gùn bí àtà amúrù rọ́pẹ́ àtà amúrùnlá fàlátì sàájẹ́lú ni wọ́n ti ìlànà tí ò dáná wọ́n rìn alùmọ́yìn pé nínú ìròyìn ìròyìn ọlọ́run àti pé lọ́jọ́ ọgbẹ́ ìdí ọlọ́run ṣe kíni yóò wà bóò ló ṣe wá àwọn èèyàn rí àwọn ìlẹ́nu wọ́n rí bóò ló ṣe wá wá ṣé yóò gùn kan ní aláàlá eléyìí ni ìlànà alìsúnnàtí wàlìjàmáà وقرأت في رسالة الشيخ أبي بكر الإسماعيلي abu usman afọ̀bù ni ó ní àwọn kanu ìwé kàtí sheikh abubakar ismaili tó kọ sí ìlà ali jilani sáwọn aráàlú jilani anàlá subhanahu wa ta'ala yanzilu ila sama ìdúnìyà pé ọlọ́run ọba ọba àlékẹ́lá máa ń sọ̀kalẹ̀ sí sẹ́mà dùnìyà sẹ́mà dẹ̀ndẹ̀lẹ̀ ẹ̀pẹ́ lóyìn méjìlá ti sọ́lẹ̀ kan tó ti fẹ́ jọra wọn máa àlèmọ̀jú wà lẹ́kẹ́ni wà ìròyìn mélèlè anuzul ọlọ́mọ sọ̀kàrí sẹ́mọ̀ dẹ̀ndẹ̀lẹ̀ aláàmọ́ sọ àbí ìlẹ̀kábàr an rọ̀sọ́lélá ìsọ̀lọ̀lá àríwọ̀sọ́lá ẹ̀rí wá lórí eléyìí látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run فقد قال الله عز وجل قالوا بني هل ينظرون إلا أن يأتيهم الله في Hali ní yẹn pé irú àgbẹ̀yẹn fi ń papọ̀ ẹ̀fà kí ní sàwọn kèbìrì náà nígbàgbọ́ ní ṣé ṣé wọ́n ń retí ní onígbà tọ́lọ̀ ń bá wá tọ́lọ̀ ń bá wá nígbà wo jẹ́mọ̀ sí ìgbà lọ́nà wà lọ́jọ́ ọ̀gbìn ìdàlùkì àmọ́ tó bá wà fún zolani níbi àwọn abòbí kan mínẹ́lì gàmọ́ látara bí ẹ̀sùjò tí ó wà ń gbà wọn ẹ̀ka ìpẹ́ àṣẹ ọlọ́ọ̀ ni ó wà bó lẹ́dọ̀dọ̀ ní tí yẹ pé bí wẹ́dà ó ṣe rí lásìkò gbà tó lọ́n bá wà nù. àwọn tèmí sẹ́rẹ̀ ní gbà ní. fẹ́ǹsì àgbèrè tó dijọ́ tó lọ́n bá dé ká tó mọ̀ tọ́ tó lọ́n bá wà yẹn lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìkè àmọ́ káípàṣẹ náà ló wà ní kò níjọ́ pàṣẹ náà wà àṣẹ ọlọ́run sí lórí wa. bákan náà lọ́ni wàjá àrùn bùkà wà ní sọ̀fà sọ̀fà wà ní mímú bìbáàlì kàkó lè gbogbo ilé ìlà agbọ̀rọ̀ gbàgbọ́ àlámájá bílà kọyì bó ṣe wá láì yẹn sọ pé ó ṣe wá rí báyìí fàlọ́ṣà sùpánà ayùbá yìí lánàá kàì sí yàtọ̀ báyìí fáàn yóò ṣe wá gẹ́gẹ́ tó bá wọ ọlọ́run sọ ni òní tó ní kó mọ̀ sọ ayé pé nítorí wọ ọlọ́run tó kó mọ̀ sọ bó ṣe rí ni yóò ṣe wá káà máa tẹnu bọ̀ pé bí ó báyìí àṣejù ni fàǹtàyínà yìí là máa àkàmà nítọ́lọ̀ ń sọ tó fi rinlẹ̀ ibẹ̀ làánú bá wọn pàkàfà fúnná ànìbá ànìlẹ́rí ila kunna ìlà kúnnà kọ̀dù òmìnira bí ìyẹn pé àájáwọ́ ń bí ìkúnnà kọ̀dù òmìnira bí àájáwọ́ ń bí ìmọ̀ ìrújú rinlẹ̀ ìmìkẹta wọn pé òkèlè ẹ̀sìn wa á lọ bí ìtúkílẹ̀ a fi mùtàṣábì mùtàṣábì ulẹ̀ ọlọ́ni wà lẹ́bi anzala alikal kitab àwọn aláàkọ́ tí ra kalẹ̀ fún ẹ nínú àyà tó mọ̀kàmáàt àwọn àyà wà bẹ́ kí mọ̀kàmáàt wọ́n náà ló pọ̀ jù wọ́n náà umul wọ́n ló pọ̀ jù tọ́ba ti pààyà wọ́n ló lè gẹ́ni lọ́tí ìgbọ́yé wa ó kàrò àwọn ẹ̀mí wa ń bẹ̀ mọ́tà ṣáàbì áàt títúmọ̀ ẹlẹ́mọ́ kílẹ̀ sí fámìlì ẹ̀sìn náà fi kúlú mi ìzẹ́ ìgùn ọlọ́ni ẹ̀ náà tí nǹkan bá wà lọ́kàn wọn fàyẹ̀tẹ̀rì ń mọ́ tàṣáàbà àmìnìhù ibi mùtàṣáàbì làwọn lọ jòkó tì wọn ní dápadà níbi tó ti sílẹ̀ ibi tí ó ti dámọ̀ jòkó tì ẹ̀yìn àfihàn ń pa bọ́lọ̀ ti ń ṣe báyìí àwọn òfin àti ọ̀rọ̀ àgbà rẹ̀ ìyẹn bọ̀dúbọ̀ náà ṣe ń sọ fún òkín kan ìyẹn ọlọ́run ni pàápàá bí ṣe ń sọ yé ṣùgbọ́n àwọn tí wọ́n ní fẹ́ rújú irú kaba ọ̀nà ọmọ wá káàkiri ìbùtígáàl fitna ẹgbẹ́ fi dáwà lálẹ́ yẹnu ní súnà má ṣe bẹ́ẹ̀rì yé wọ́n ni pé tó bá mọ̀ sáábì tó yẹ pé bòmí bẹ̀ àlàyé ti kílẹ̀ á dà padà sílẹ̀ ọlọ́ni àwọn tó ní kíníkíní lọ́kàn irú àwọn nǹkan báyìí wọ́n mọ̀ fi ń dá wa lálẹ́ ìfìgá àfàwé ni wọ́n fẹ́ yí padà ní wọ́n fẹ́ yí padà ntọ́lọ̀ ń sọ wọ́n fẹ́ pè ní nǹkan mi wọ́n náà yà alámùfà wíláhù illallah tàwílù ń bì ẹ̀kẹ́ wọ́n mọ̀ yà alámùfà wíláhù pàápàá nǹkan àlàyé nǹkan kò sẹ́ni tó mà yà fọlọ́n ẹ pé tá a bá ní àwọn ìròyìn ọlọ́run tàṣáájú òní ẹ pé pàápàá bó ṣe rí gẹ́gẹ́ kò sẹ́ni tó mà yà tani àyàfọlọ́n wà rọ́ọ̀fì fún ẹ̀fìlẹ̀ ẹ̀lì ẹ̀wọ́n náà tán nímọ̀ ẹ̀fẹ́ dúró déédéé ẹ̀kùlú na amànàbẹ̀ àwọn àgbàgbọ́ tọ́lọ́run sáfi sọ àgbàgbọ́ nínú ìtumọ̀ kátà tó ayà yìí àwọn tí wọ́n ní àgbàgbọ́ o yaquluna amanna bi kullu min indi rabbina ọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá ama yadhakkaru illa ulul albab ṣùgbọ́n wọn èèyàn ò ní mele àyàfà tọ́lọ́run bá fún ní làákàyè ní ṣókí ni pé ọlọ́run bọ̀ bá kí ọlá ọba tí ìmọ̀ ń sọ̀kalẹ̀ yóò wá lọ́jọ́ gbé dàlùkìámọ̀ ìmọ̀ ń sọ̀kalẹ̀ ní sánmọ̀ nígbàtà rẹ̀ ti gbà pé sánmọ̀ lọ́lọ́wọ́ bá wà ààrẹ rí pé òkè lọ́lọ́wọ́ bá wà ní sọ̀kalẹ̀ bó ní ṣe ń sọ làwọn olè sọ. أخبرنا أبو بكر بن زكريا شيباني سمعت أبا حامد بن شرقي يقول سمعت أحمد السلمي ولن أحمد السلمي àti Abu Dawud al-Khaffaf yakulan ẹni sọ báyìí pé sami'na ishaq ibn ibrahim al-hanzali yakul alákọ́jọ́ kẹtí ishaq ibn ibrahim al-hanzali tó sọ báyìí pé qala li amir abdullah ibn sa'ir ìkan àwọn olórí tó jẹ́ amir olórí aláṣẹ lásìkò gbà tó wọn orúkọ yẹn jẹ́ abdullah ọmọ sa'ir ní yá abá yakub ó wá kọ fún ishaq ọmọ hanzali pé ilé bàbá yakub afẹ́ al lẹ́bi tẹ̀lé àwọn rọ̀sùn lè lọ́rọ̀ sọ́nà àdìsí tó gbà wá lọ́wọ́ lánàbí sọ tó àdìsí wọn látọ̀dọ̀ ànàbí pé yẹ́nsì lè rọ́bù náà kún lálẹ́ ìdásí ìlà sàmọ́ ìdúnìyà bọ́lá ọba ọba alẹ́kẹ́ ọlá máa ń sọ̀kalẹ̀ láti sánmà dẹ̀ndẹ̀lẹ̀ àdìsí kí ìfà yẹ́nsì bú lọ́lọ́ ṣe máa ń sọ̀kalẹ̀ dẹ̀ jẹ́mọ́ ta lẹ́ni tó béèrè kó wọn wá jọba kó wọn fi mú kí fúta ní rí rẹ̀ wọ́n kí fún alùsùn nàtí wàlìjàmáà kò ṣe mùjámọ́là ọba kó kún ọba kọba lè bá àwọn ọgbọ́n mọ́kéwù ó ní kọ́ kúrtú ishaq àbí ibrahim ishaq bin ibrahim olóhun sọ fún báyìí pé àádọ́ láwùl amírọ̀ akọ́lọ́nkọ́ bá ti dáadáa fún yíò ẹ̀gẹ́gẹ́ ṣe mọ́ bá sọ̀rọ̀ ó yàtọ̀ sí tó yẹ lásán ẹgbẹ́ tó béèrè yẹn ká kí ordinary person ní à ẹgbẹ́ yẹn ya fún ni gẹ́gẹ́ mọ́ mọ́lì kìí ṣe ya fẹ́ni tó béèrè irú nǹkan bẹ́ẹ̀ lọ irú béèrè ya ìbéèrè ọ̀n béèrè ń parọ́ yẹn lọ tó lè gbọ́ yé ni. ó ní àásọ lọ́wọ́ àmì ẹ̀rọ kọ́lọ́nkọ́ bá àpọ́nlé fún yóò ẹ̀yìn ọba wa láàlú kọ́lù lè ámúrò rọ́bì kéèfì ẹ̀ sábàtọ pé ọlọ́run ṣe kankan nínú ròyìn ẹ̀ àtorúkọ àìbéèrè pé bó ló ṣe ṣe ìnáwó yẹn ń ṣe lò bìlà káyìs ẹ̀rí bí ṣe ń sọ̀kalẹ̀ ń bìlà káyìs àgbọ̀dọ̀ wá di pé bó ni ń sọ̀kalẹ̀ náà ni àbí ṣé ẹ̀yin ní àwọn tán lọ nú òṣùpá ń jọ sí ó ní kínájọ́ lọ náà ṣé rọ́kẹ́tì náà mi lọ àbí kínájọ́ lọ ó yẹ kí ọlọ́run náà fi kankan sọ àìbéèrè irú yín o a ti gbọdọ̀ gbà pé ọlọ́run bọba àrètọ́lá ìmọ̀ ń sọ̀kalẹ̀ sí sámà kínní sámà dẹ̀dẹ̀rẹ̀ ọ̀kúnlẹ́yẹnsì ló lè já bá ikó lílá ìlàfẹ́yìn ìlàkẹ́ ìrìjàmìlà lọ́wọ́ ìdólmọ́ta máa dé fún ayọ̀ ọlọ́run bọba àrètọ́lá yẹnsì ìmọ̀ ń sọ̀kalẹ̀ fìkúlì láìláṣẹ ní gbogbo alẹ́ ní gbogbo òru nígbà tí lè bá mọ́ ẹ lọ bìlá kéèsì ìgbọ́pọ̀ ní sísọ kalẹ̀ àmọ́ òsì ní ìdìpọ̀ mọ́ àìsà eré làgbọ́yé téèyàn gbọ́dọ̀ ní tí gbogbo tó ní ṣe pẹ̀lú orúkọ ọlọ́run àti kíní àtàwọn ìròyìn rẹ̀ حدثنا أبو يعقوب أبو يعقوب يعني إسحاق بن إبراهيم العدل حدثنا محبوب بن عبد الرحمن القاضي حدثنا باكر بن أحمد بن محبوب حدثنا أحمد بن حميد حدثنا أبو عبد الرحمن العتكي حدثنا محمد بن سلام ọ̀rọ̀ kan náà fẹ́ẹ́ fi ní ilẹ̀ báyọ̀ pọ̀ tẹ́ tó ní ṣéènì tó lókun dì í pé lágbájá sọ fún mi èmi náà gbọ́ lẹ́nu lágbájá ìmọ̀ àwọn sálàfù nù kìí sèmọ paruparu ṣe ní àbí ṣéènì rẹ̀ tó kọ́ sọ. àwọn aládàádálẹ̀ ìmọ̀ wọn kò níjọ́dọ̀ ọ̀rọ̀ yìí sùn wọn náà lọ àbọ̀dọ̀ ṣéwu wọn. ìmọ̀ àwọn eléyìí ìmọ̀ tó lókun dì í wọ́n ti gbà lẹ́nu ara wọn ni wọ́n ní àdáṣà náà wọ́n dùbùn sàlámù wọ́n ní pé sa'altu abdullah bin mubarak ìkan nínú àwọn afágbà ni abdullah ọmọ mubarak wọ́n ní òun bi léèrè fi nùsúlì laylati nisfi min ṣàbáàni ṣé bọ́ọ̀lù ọ̀hún ṣe máa ń sọ̀kalẹ̀ ní òru ní oṣù oṣù kéèló ní ṣàbán ìkéje láwàá yìí rọ́jà oṣù kẹjọ àbí wọ́n tó bá dàárín rẹ̀ ọlọ́run ń sọ̀kalẹ̀ ẹja yẹn ní fún ṣàbánu ní ní fẹ́ tó yàtọ̀ kò wà fẹ́ṣíà o tó tí ṣàbánu wá Prẹ́ṣíà kò yàtọ̀ pé káàtì ìjọsìn kan tó tó tún yàtọ̀ ní ọ̀sẹ̀. Wọ́n ní Abdullahi bin Mubarak, Muhammad bin Salam ló ń bi pé bó lọ́wọ́ ṣe mọ́ sọ̀kalẹ̀ lóru ìdajì Ṣàbán. Fàkọ́lá Abdullahi, Abdullahi Mubarak wa ń sọ pé yá da'if. <laughs> Yá da'if ẹ̀rí pé ọ̀rọ̀ yẹn fi ọ̀rọ̀ àmì ìjọni lójú ti wọ́n dọ̀ ìfò à ìwọ ọ̀lẹ ìyàwó kákà fún yìí kí ló ń béèrè láìlà tó ní lóru ní ṣùṣàbá yéésù fi kó lè lẹ́yìn láti gbogbo òru ní sọ̀kalẹ̀ gbogbo òru èyí tó òru ní ṣùṣàbá gbogbo òru lọ́lọ́mọ sọ̀kalẹ̀ fàkọ́lá rọ́jù ẹnìkan wà lókè yá abba abdulrahman ya aba abdulrahman kayfa yanzil bó ní ṣe máa ń sọ̀kalẹ̀ àlejò yakulu zalika almakan minhu tí tó bá ti sọ̀kalẹ̀ tán ààyè tá a ló wà lókè yẹn tọ́lọ́ bá ti kó ń bẹ́ẹ̀ ni kò ní sí ọlọ́mbẹ̀ mọ́ kò ní sí kẹ̀kẹ́ ń bẹ̀ mọ́. ẹ̀gbọ́n mi náà tó máa ń jiyàn yẹn pé alọ́lọ́wà lórí aláràtì tó bá sọ̀kalẹ̀ sí aláràtì wa mt ni. ṣé gbogbo ìbéèrè yẹn tí yóò bá fẹ́ sọnù èyẹ kéyìn bí lákẹ́yìn ò gbé àwọn sálábù tó fi irú gaba yẹn ti mọ lọ́mọ pẹ̀lú àwọn sáadé nílòlẹ̀ gbogbo bẹ́ẹ̀ tẹ́ ẹni kan sáadé bẹ́ẹ̀ nílòlẹ̀ ẹni kan bẹ́ẹ̀ irú gaba yẹn. ẹ̀yìn ọlọ́mọ sọ̀kalẹ̀ yìí gbogbo òru àbí níbo ló ti wá sọ̀kalẹ̀ tó bá sọ̀kalẹ̀ pé aláràṣí kò ní sọ́nà ń bẹ̀ mọ́ni àwọn ní ma sọ̀kalẹ̀ bọ̀ tẹ́lẹ̀ ànídìílé abúlé ìpínlẹ̀ mubarak ni yẹ́nsìlú kẹ́yìfà yàṣà ó wá tẹ́ wú ni ẹni pé sábà fi irú nǹkan báyìí dẹ́lòmí lóhùn nítorí ní bàbá yẹn ọmọ tó kò lè explain kí nìyẹn dáadáa kí láyé explain àbá tó mọ jẹun rẹ̀ lélẹ́yìn ṣùgbọ́n àbá tí ó ń sọ bọ́ọ̀lù ti sọ kalẹ̀ olódo nìyí abúlé ìbùnú bára kò ọlọ́run máa ń sọ kalẹ̀ kẹ́yìfà yàṣà ó bá ti wù fàfí riwayatin ukhra ní abìlì hikaya a ní ẹgbàwá mi wà nárífẹ́ mi wà fún ìtàn yìí ó ní abdullahi mubarak kọ́lá lọ́wọ́ jù ó sọ fọ́kùnrin pé ìsà já akal hadith abdullahi mubarak wá gbọ́ ọkùnrin ní múnà tó gbọ́ ojú bá di ti bá ti wá pẹ́ àwọn rasulillah rasulillah látọ̀dọ̀ ànábì fọ́kùdọ̀ àlọ́ ọ̀yà tẹ́lifà fún ogbùrọ̀dàmú alẹ́ mọ́ pápárí ohun tó ní ṣe pẹ̀lú orúkọ ọlọ́run àtìròyìn ẹ̀ ọlọ́run bọ́ba lè ṣe ọlá ó fi nǹkan ròyìn ẹ̀ ìwọ náà gbà bẹ́ẹ̀ ni ìdí ń jẹ́ ìsìláàmù nìyẹn pápá jùlọ tí ó jẹ́ nǹkan kọ̀kọ̀ tẹ́nìkan ò mọ̀ tí wọ́n ní ìwọ́ta fẹ́ mọ̀ ẹ̀dọ́rọ̀ ti bẹ́ẹ̀ yóò padà sọnù pàṣẹmí tó lè ha kí mọ́ àbá Abdullah رحمه الله يقول سميت أبا زكريا يحيى بن محمد العنبري يقول سميت إبراهيم بن أبي طالب يقول سميت أحمد بن سعيد بن إبراهيم بن عبد الله الرباطي يقول حضرت مجلس الأمير عبد الله بن طائر arákùnrin عبد الله بن ó ní هو wà ní ààyè ìjòkó kan títì kan pẹ̀lú abdullahi ọmọ tọ́lẹ̀ ribata yaomi وحضر إسحاق بن إبراهيم يعني بن رؤوي الإمام بن رؤوي وادي تجع كبه الإمام أحمد وجع فادا بن جد بسيين فطيل عن أحاديث النزول أما بير لو في حديث تون تون فاقول هو سوكالي أقول من سوكالي سيدنا دندن أفعيله سادي بسي هو أوتنتك نفالي داولي kọ́là náà bẹ́ẹ̀ ni kọ́là kéfà yẹn ìṣòro kìtà bá gbà wọlé ẹgbẹ́ nǹkan ni agbàkádì ti ó ṣe ni ó ti rinlẹ̀ á fẹ́ mọ kọ́ńtẹ́ǹtì àdìsí yẹn bó ni ọlọ́run ti wá ń sọ kalẹ̀ fàkọ́là lọ ishaq asibiti wu fawk hata asrolaka nuzul wọ́n sá ti fi rinlẹ̀ jẹ́ bọ́lọ̀ ń wà lókè tí ìfìṣèròyìn bí ṣe sọ̀kalẹ̀ fún ẹ fàkọ́là rọ́jòlù arákùnrin asbatuhu fáwọ́ nǹkan ẹ̀kẹ́ mo ti fi rẹ̀ ìmínẹ́gbà kó wà ní lókè ẹmọ ìwò nǹkan wọn àbá ìfẹ́ púpọ̀ tẹ́kọ́ fi àkídà ẹrin lẹ̀ nẹ́gbẹ́ tọ́ságbà kókè ló wà ẹ̀hẹ́ ó ní òkè ìmínẹ́gbà bẹ́ẹ̀ mo ti gbà báyìí ẹ̀hẹ́ tọ́bá kókè ló wà ó kú kí ni mo wá bẹ́ẹ̀ sàlàyé báyìí kí ló kù bó ní ṣe mọ́ wálẹ̀ fàkọ́ ìlàlá òhun ìṣáàkù fàkọ́lọ̀ Allah azza wa jalla ó wá sọ fún pé ọlọ́run ní wàjá arọ́bùká wàlúmọ́lákù sọ́fà sọ́fà ó bá tó káyé náà fún ọlọ́run bó wà lọ́jọ́ gbèdà alìkìyàmà àwọn mọ̀lẹ́kà ó tó lórí sọ́fù fàkọ́lọ̀ alamiru abdullahi ibn tọ́yìn amiru abdullahi ibn tọ́yìn ni yá àbáyà àkófà àbáyà yàtọ̀ ọjọ́ péjì àdìsẹ́mọ̀ lọ́lọ́run lọ́wọ́ wà á ní láyé ń bí ibò ní jésù ọ̀kalẹ̀ ẹwọ̀n àfá sára ẹwọ̀n mi tó fẹ́ gbà wọlé àfá ìkọ́kọ́ máa tọ́ àkídà àwọn ẹ̀sẹ̀ pé ìwọ́n àdìsí yẹn nígbà tó gbà fún àfẹ́ ìtọ́rùn kọ́ lọ́run tọ́wà lókè báyìí ó lóun ti gbà ẹwà kò káyẹjú bí tẹ́ máa amir tó jọba yìí sọ pé ní iyì sọ̀rọ̀ sọ̀rọ̀ ọjọ́ gbèǹdé àlèkè ni a ní ti gbogbo ooru táyé nìyí bóòlù tó wá jọra wọn fàkọ́lá ishaq ishaq ibn rawayh rahimu allah ta'ala ni a'azza allah àgbéga ṣe wa yẹ kí ìwọ́n náà gbà pé yóò wá lọ́jọ́ gbìndé alìkìyàmọ̀ ẹni tí ó wá lọ́jọ́ gbìndé alìkìyàmọ̀ mọ́ ń yẹmu náà òhùn ìyàwó kí ni wá kọ̀ fún lèmi kó mọ̀ wá kó mọ́ sọ̀kalẹ̀ ọgbà tọrún ọ̀sẹ̀ wá ní pé bó ló ṣe wá ẹni tí wá ní sáyé tẹ́ ń béèrè pé bó ló ṣe wá tó bá ti gbà pé ọlọ́run bá wà lọ́jọ́ gbìndé alìkìyàmọ̀ ẹni ó lé tó yóò sọ̀kalẹ̀ láyé náà ìtúrọ̀rùn ni òtí ọ̀rọ̀ ọlọ́run bá ti déwájú wa tó sì fi rinlẹ̀ tó ní í ṣe pẹ̀lú orúkọ náà àtìròyìn ẹ̀ka juwọ́lẹ̀ ọlọ́run bọba àlekẹ́lá ní fàlà rọ́bìk mo fọlọ́ ọba rẹ búra rẹ Muhammad láyú mìíràn àwọn èèyàn tí ìlẹ̀ dẹni bá pè lónígbàgbọ́ as far until tí nǹkan tí ń bọ̀ yóò fi ṣẹlẹ̀ yòhákìmú kàfíìmọ̀ ṣájàrà bẹ́yìn náà hàn àkọ́kọ́ nu tí nǹkan bá ṣẹlẹ̀ tó pé ànábì ló máa bá wa dáa nǹkan ṣẹlẹ̀ látọjúwe nínú níbo nìkan tí wọ́n ṣẹlẹ̀ jùlọ pé àìgbọ́ra ẹni yé ṣẹlẹ̀ ẹ́ níbo ló ti máa ń ṣẹlẹ̀ ní mọ́ṣáláṣí kápẹ́mọ́tà látọjúwe pé à ń fa nǹkan kan ọlọ́run lẹ́yìn tí ìgbàgbọ́ tẹ́ gbẹ́mi tó mi ò tàbí àìgbọ́ra ẹni bá dé títí tí ẹ̀ẹ́dì ṣe tí ń bọ̀ yìí tẹ́ẹ̀dì lọ kọ́rọ̀ bá nẹ́bì ìtẹ́ bá ń fọ́sá ọ̀bá ìmọ̀mù bàbá mú fásitì ọlọ́run já ní kẹ́ mo pé bóyá à ń ṣù táǹfà yìí ẹjá wo sọ yìí Bukhari <laughs> ìjà lè ṣẹlẹ̀ láti bẹ̀ lọ bẹ́ẹ̀ náà ẹgbẹ́ ẹ̀kọ́ kí sọ́wọ́ akọ àǹkéwu ni sọ́kọ̀ àǹkéwu ó kéka lukú máa lukú máa tètè ẹ̀ ẹ̀ tó fọwọ́ lílẹ̀ ọ̀mùnú àti àbá ọ̀gọ̀rọ̀ wa mọ́sálásí ẹjẹ́ awọ ẹ̀rí ìfẹ́ ìdí ní àmọ́ ọlọ́run lùkù báwo ti mọ̀ sí tuwanu. ànábi alukọ́lá ni ẹjọ́ máa ti máa wọ̀ sí ìnígbàgbọ́ tí ìka wá sílẹ̀ mọ́ṣáláṣí ni àbínú ẹbí ẹ̀ ń fa ọ̀rọ̀ orí báyìí kò rí báyìí. tí wọ́n ti ẹ̀tún wá jẹ́ ọmọ ọmọ tó kéré pátápátá ẹ̀yin bàbá yẹn bínú nítaàfẹ́lẹ̀ ẹjẹ́ àkíyèsí báyìí. dákẹ́ ńlọlá bí ọ àdìsí àdìsí àdìsí ẹ̀ mùsùlùmí ẹgbẹ́ adékèké rí alẹ̀ tó ní onífẹ́ gbọ́ nínú ẹbí nù o àti mọ́ṣáláṣí káàgbọ́dé irú ọ̀rọ̀ mú láti ìṣèlú pẹ̀lú pé yóò lè díẹ̀ tó ẹgbẹ́ ẹbí ẹ̀ lákọọ́lẹ̀ ẹbí mi ò lákọọ́lẹ̀ wọ̀ ní constitution o bẹ́ẹ̀ náà rí ẹ̀kọ́ àyà àwọn afẹ́ lọ gbérò orí ti gbé ẹjẹ́ wo fẹ́ lọ ṣe wì abẹ́gbẹ́ lọ bí tó tẹ̀ lákọọ́lẹ̀ àkọọ́lẹ̀ tó yẹ pé gbogbo ayé ló mọ̀ pé òfin ìlú báyìí ni o ẹgbẹ́ yóò lè díẹ̀ ọlọ́run láàrin ò lè tí ì nígbàgbọ́ àyàfi jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin wọn á kó wa bá wà nẹ́bí nọ́mbà wà nù kò tí ì tẹ́ o súnmọ̀ láyé jíjú fi àǹfóṣe àrọ̀jà tó bá kó wa bá wà nẹ́bí sẹ́kù gbọ́dọ̀ sí harrods lọ́kàn wọn kí láǹtọ̀ ní harrods òun ni kíníkíní kó tó máa tẹ́ pẹ́ lónìí lè gbà pé òkè ẹgbẹ́ tíra ìwà ẹja wò òkè sọ́yìn mùsùlùmù tẹ́ bá wá sọ fún tán <laughs> yóò tó dàrú ó lé ní àwọn àlàyé àgbọ́kùnmọ́ yé ìgbà yá ànábì nu òun náà ní wọ́n gbẹ́rì wá o òun tiẹ̀ tó tíra ìjà alákọ̀ọ́kọ́ lọ alákọ̀ọ́kọ́ tiẹ̀ fẹ́ gbọ́n tó ní ṣe pẹ̀lẹ́rì ẹja gbé làákàyè ẹjá náà gbọ́rọ̀ ẹ̀sí lákẹ́ ọ̀rọ̀ lákẹ́ ìkọlẹ̀ ní ọ̀rọ̀ tó lákọọ́lẹ̀ kò ní gbà ẹlẹ́mẹ́nu bá fi bánu ẹ̀rí tiẹnu èyí tó bá tó wá ní sùúrù fún ẹ tó lọ gbẹ́rì wá ìyẹn tó gbìyànjú ìwọ́n tó bá gbẹ́rì lọ́dọ̀ ẹ̀ ṣé ń gbà tẹ ẹ̀fẹ̀ rí yàn tó balẹ̀ sí lọ́kàn án sọ àbáyé tán mọ̀ lọ́dọ̀ ara wọn nù tó bá ti rẹ́rìí báyìí ṣe kìnnà ó ti tán àmì ìgbàgbọ́ yìí ẹlòmí wà rò pé ẹbáwo ẹ̀rí ẹ̀rí máa ní kàkàwẹ́ láyà sí ìgbọ́yé kò fẹ́ ju wọ́n lẹ́nìyẹn o ẹnìkan náà fẹ́ rí wọn nígbà tó wá wò ó táwa náà bàbá nkíní kan náà rẹ́ rí ni technically wọ́n rí ẹ̀sìn kẹ́mí náà gbọ́ yìí kẹ́kẹ́ yà máa wà ní ẹ̀rí táwọn ò gbọ́yé ni ó ń gbẹ́ ẹ̀rí dáadọ́ ní fún ẹ̀ta university àwọn tó fẹ́ tẹ̀lé èèyàn pé káfẹ́ rí ẹ̀yìn òtí ìtó ìkójú wọlé ọlọ́run ní kó má ti kínníkínní lọ́kàn mọ́ tẹ́rì bá ti dé ẹlẹ́ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta ni wáyé sáàlì mú tẹ̀sílì mọ́ kéèyàn sọ̀rẹ́ńdà tí mẹ́tẹ̀ẹ̀ta yìí bá pé lánàá èèyàn di mùsùlùmí òdodo káàkiri èèyàn lè máa kọ́kọ́ ní súnà lòun náà tírù tábáyé wà lára rẹ o torí pé ọ̀rọ̀ ẹ̀ tí ń sìn àwọn èèyàn dé wò pé àṣewà tẹ́rì bá fún bùrọ̀dá lágbájá mọ́ ẹ̀jọ́ ń jiyàn ẹnìkan bá mẹ́rin wá àtùmọ̀ rẹ̀ lómi tó tó máa ṣàgídí eléyìí sẹ̀ láàrin àwọn búrásì náà àtàwọn tí spap sọ pé ẹ̀rí ń hùn nítọ́ sọ kò rí bẹ́ẹ̀ ẹnì kejì ló rẹ́rìn mú wa tó kí ni ẹ tún ni pé ah, alhamdulilah mo rẹ́rìn tó bá kiri nífẹ̀ẹ́ nìyí sọ tí mi rẹ̀ jù wọ́n lẹ̀ ní ṣùgbọ́n òun máa wò pé ah, ṣé bùrọ̀ alágbèjọ́ àwọn ọmọ sọ fún òun wí nìyí ọ̀rọ̀ wí nìkan lẹ́rẹ̀ ẹ̀sìn ẹ̀rẹ̀ àbá ní ẹjá pa àwọn àfáà kan àbá pa àwọn àfáà kan ní àbá ìfáà ní hey brọ́lágùn sọ fún yín ń sọ fún bẹ́ẹ̀ lẹ́rìí ìwọ́ tó lẹ́rìí tó lé pẹ́ẹ́ táàbí ń sakọlọ̀ rẹ̀ ẹ̀sìn ìṣe tí ẹlòmíín náà ní ẹjẹ́ kẹ́lì kejì ẹ juwọ́lẹ̀ tó ló bá juwọ́lẹ̀ ń bẹ̀ yóò wọ́n mi sakọni ọ̀rọ̀ ẹ̀sìn ajọ́ fi ń yíra wa ni sọ̀rọ̀ tí ẹ̀rí bá ti dé ká juwọ́lẹ̀ ni. فيجب التسليم لمن أخبر به رسول الله صلى الله عليه وسلم إنما يباتسو يبقى يلولي كجوالي الذي لا ينطق عن الهوى torípé kéèké fẹnu lànà ti sọ kéèké pé experience pé àbí mo ti experience kẹ́ mo ti ẹ̀fà mi nǹkan yẹn mo wá rí pé resort tí mo rí ẹ̀rí ọ̀nà tó bá ń juwọ́lẹ̀ fún tánàbí mọ́ báyìí wàá sá wà ní ìmánà sọ̀hẹ́ onímọ̀ ni ẹ dúró déédéé máa tó ṣèlú ìgbàrú ọ̀ṣùbà haúlà máa já àwọn ọ̀sán àṣọlám wọ́n ní mọ́ máa ìrújú rinlẹ̀ sí ń tọ́lọ́run bá ti fi ránà bì mọ́ máa fi ìrújú rinlẹ̀ tọ́lọ́run ti fi ránà ní tó ìṣàlàyé ìwọ má fi ìrújú síbẹ̀ mọ́ lágbójúwe ẹni tí jókòtò ẹ bá kọjá kókósẹ̀ kí lànà mi sọ fàfinnarin tó sílẹ̀ ni tẹ́ bá bẹ́ kó rùjúwa náà ní tẹ́ ń sọ mẹ́yẹ kò ń ṣe pé tí ń sọ pé káyé ìdọ̀tí bá wà ní ewu láyé ìdọ̀tí tàbí yóò sọ ayé ìdọ̀tí àdìrẹ́ tó sọ yẹn náà àbí àdìsí tó ní ìzáàrù lànẹ́bí sọ ìrújú nìyẹn ìzáàrù lànẹ́bí sọ ìzáàrù ìrónà máa ń rọ́ngbà yẹn kéde sokoto àìfẹ́ juwọ́lẹ̀ ni ó kéèké ṣòkòtò tó tí ń bá wa gbádá ń ṣe mọ̀ ní agbádá ó yàtọ̀ sí ìfàrù àrí ìrújú àwọn ẹlòmíràn fi ẹ̀mọ̀ pé láyé láyé àwọn ẹlárúbáwọn yẹn nílùú wọn wọ́n mọ̀ ń ṣe ẹran gan ìgbé àwọn ọ̀rọ̀ òkú mímọ́ ṣe kí ni ló ń kún lẹ̀ tí wọ́n bá wà níbi tó mọ́ fáfẹ́ ilé ṣe kí ni ó lè ṣẹlẹ̀ gbogbo yẹn kí ló jẹ́jẹ̀ mọ́ bàbá àròjù ni àìfẹ́ juwọ́lẹ̀ ìrútọ́nà kan náà ìzẹ́rù tí tó bá ti lọlẹ̀ tó bá ti tó ìmí ìtì ẹ̀wá tó máa sọ àlùkàbẹ́ yìí tí ò fi ìsáàrù sí gan gbogbo tó bá ti wọ̀ ọba òṣòkòtò ọba òróró bí àwọn tàwọn Somalia kọ òróró àbí àwọn wa gbogbo tó bá ti wọ̀ ọgbọ̀dọ̀ kọjá kókó tẹ́ ìyẹn ni pé yẹn juwọ́lẹ̀ ìwọ́tẹ́ ìwọ́n máa ráǹdì ẹ̀ ká máa fi tí ò sí ń bẹ̀ fún àìfẹ́ juwọ́lẹ̀ náà àwọn ẹni tí ẹ̀rí bá ti tọ́dọ̀ ẹ má máa jẹ́ kí rúdú wà ń bẹ ẹ̀rí wàyí náà máa tó sálẹ̀ pàbídó ní tẹ̀síyìn pápájọ káyí pé tó ní ṣe pẹ̀lú orúkọ ọlọ́run ìròyìn ọlọ́run tó sálẹ̀ ọ̀sọ̀rẹ́ndà pàbídó ní tẹ̀síyìn ó ní máa ṣàlàyé bẹ́ẹ̀ bórúkọ ọlọ́run yìí ṣe rí nù bí ìròyìn ẹ ṣe rí rèé lákàyìn ọgbé ọlọ́lága àwọn fẹ̀jú sánmà sílẹ̀ lọ àrí wàṣẹ́ àkùnrin sí yú samawati wal ard tí ẹ bá fẹ́ pọ́nra rẹ̀ lé bóò ní ó ti gbá àríyàn yé kí ni ó sọ ẹ́ àga ọlọ́run fẹ̀jú sánmà sílẹ̀ lọ àpọ́nlénu but tí àwọn òfin ní ẹni ẹ̀jẹ̀ àwọ̀ imagine bóòlù àga ti máa rí bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé gbogbo bi ló dé lọ́wọ́ hmm? lamẹ́ríkà ọlọ́run wà mẹ́ ọlọ́wà ní China ọlọ́run wà mẹ́ ọlọ́wà ní Nàìjíríà ọlọ́run tó ọlá lọ́lọ́run tó ó kàn ẹ tó bá ti wà lórí ọlá orí àga ló máa wà ó wá lu ọlá yẹn ló wá pé àga ọlọ́run pé àga ó fẹ́ ju sánmà àtìlẹ̀ lọ jẹ́mọ̀ sí bẹ́ẹ̀ ni ẹ́ kí ló fẹ́ ju sánmà àtìlẹ̀ lọ àga gangan wàtí akùnrin sí yóò nítorí sílẹ̀ ni fẹ́ pé ọlọ́run ọlọ́run lò ní ọlọ́run tó hànà lájẹ́ láwọn òmùtẹ́ sílẹ̀ nítorí láwọn ní làákàyè ni wọn ẹ̀gbẹ́ nítorí ẹgbẹ́ ní ọlọ́run yẹn tó fẹ́ tó gbà ní ọlọ́run ti sọ ọlọ́run omi ọlọ́ni wà ráhàmàtí àánú mi wá sí àti kúlà ó dégé ní ó bẹ̀ káyípa àánú lómi ọyẹ àánú níbi ẹgbẹ́ jùlọ rí ẹ̀mbò mi. ẹ̀rí ọ̀la ọlọ́run àbí àánú ọlọ́run bẹ̀ ju sọ́mà tilẹ̀ tó tọ́pọ̀ tọ́nà ti lo àga àga ọlọ́run bẹ̀ sọ́mà tilẹ̀ lọ bá ti tún ní irú bí wọn ní máa fi ṣe plastic tí a ní ẹgbẹ́ nìyẹn ó yẹ ká lọ tọ́jú ẹ̀ kí ní ṣe yẹn àyẹ̀fẹ̀ ṣùgbọ́n àwọn mùtẹ́ni lágbà pé àwọn nílàáká ìjù irú àwọn ọmọ ya wọn tẹ̀yìn ẹ̀ tó ní àwọn tẹnu mẹ́sìn sọ́mọ tẹ rẹ̀ wùrẹ̀ wùrẹ̀ wùrẹ̀ ọ̀rọ̀ wọn lójútù subhanallah anu wọn ṣe wọn bá wọn tẹ́lẹ̀ ìnìkọ́ yìí tó ló ń darí lé tó tí ò mọ tí ń ṣe káàkiri tí ń bú wọn sọ àwọn anu wọn ṣe wọn àwọn tó ju ẹ lọ àwọn tó kọ́kọ́rù rọ gbogbo ọgbàdà tó bá ní ẹ lọ́wọ́ tíra ìkẹ́ni ni ayá tó ìfidámìlù kúlì ìkọlù láká ìfidá alágara báyìí wà á fítàrù sáyìlẹ̀ alàmínà dọ̀láàlù wà àrùwá hùnẹ sí wáṣà sí mi ń jù sómi nẹ. ó pè náà sọ ìkẹ́ni tí ìbá bọ́lọ̀ ò bá wá gbà mílẹ̀ báyìí ó á àfàwọ́ ìlú ìyá ní tó ti tẹnu bọ̀ tó ti dálẹ̀ sáyẹn tí ń tẹ̀lé wu. làákàyè làákàyè tó bá mú alimamu abu wala alimamu yìí yi jẹ́ rọ́yí fún àwọn àṣáyìrà gẹ́gẹ́ ẹ̀rìn ẹ̀rì pé ìrìn àjò rẹ̀ mùtẹ́sílà ló bẹ̀rẹ̀ ó tún gbé pẹ́ ó di kíní òun ló gbé o ó gbé lánàá ibùdókòlá abilẹ̀ tó ìgbà tí ó last post of ibo ló ti dúró ẹ́ wọ́n ní ajá alẹ́ súnà tí ìbá ti wà lórí súnà ibẹ̀ ni yóò ká àfáńdà mú káàkiri látijọ́ yìí àbí ẹlòmí ti ṣe sún fírí ó tún ká àánú ẹ̀gírájẹ́tì ọpẹ́ o àfáyẹ lẹ́yìn òdí lójú ọ̀nà ó bá tún làwọn oníṣẹ́ jáde <laughs> ibi tó ti ráǹfààní ni kọ wà lórí fírí súnà àgbọ́yé tó gbìn àwọn àfáyẹ ẹni ìṣíwájú ọ̀dọ́ wọn ló ẹ máa lọ́rọ́ lọ́rùn ẹ máa lẹ́nu lò láàká yìí sí kíni ọ̀rọ̀ wọn kì í bà létí àyíbẹ̀ kan kì í tà àìfẹ́ gbà fódodo òun àti ẹni tó ní ọmọ jájá gbogbo ẹni ìjọ ṣe papọ̀ ń sùn òdodo ń yọbẹ papọ̀ ní o ìtì ìfọ̀ òun náà lè jẹ ìfàtẹ́ni tó ní ìrìnàmọ̀ jájá ẹgbẹ́ ìfẹ́ mélòó lòdì jẹ kò jẹ́ rí

súnmọ̀ tọ́jà ìsáré ní àti níkin lájínà kan sáà ń ṣú ọ̀rọ̀ kan ìtàlẹ̀ àbújá ní kíní wọn sáà kíní báyìí ọ̀pọ̀tọ́lá kan fi parí rẹ̀ kọ́mọ́ eléyìí ń bú sábẹ́ rẹ̀ ìṣù kẹ̀kẹ́ eléyìí ò bá mu ní sókè ni pé mọ́ní àjò onísúnà òun ni mọ́ wà òun ni làákàyè torí pé láàrin ara wa gan-an ìsìlákàyè ò bá gbé àìdá sí i kátó wá sọ pé nǹkan tó ní ṣe pẹ̀lú kíni tó ń ṣe pẹ̀lú tọ́lọ́ àyà àmọ̀júwọ́lẹ̀ fún mi wọ́n ni wà kábàrù nùsùlù rọ́bù kulla laylati ila sama'i dunya wọ́n ní ìró pọ́lọ̀ máa ń sọ̀kalẹ̀ sí sámà dẹ̀ndẹ̀dẹ̀ ní gbogbo alẹ́ kábàrù hadith yẹn kí ni wọ́n agrikini ọ̀pọ̀ ni ẹnu kò lórí ẹ̀ ẹnìkan wà ní àdéhìsì tẹ́ ń sọ ìwọ́dọ̀ àbá àdéhìsì mọ́ wà àdéhìsì sọ yìí tẹ́jẹ́ tẹ́jẹ́ ẹ̀gẹ́ fún wa ọlẹ́ẹ̀kọ́ lé sọ ẹkẹ̀wò sọ̀sùn náà ní tẹ́fẹ́ máa ń lọ ikọ́ ẹ̀kẹ́ ló gbogbo gbẹ́jẹ́ ayé wọn sí tẹ́ẹ̀pẹ́ ní sọ̀fánàlà àmọye ìlú tánì lásìkò tí ò ó wà ní èsì lọ́dúnmọ́ ọmọ kankan ọmọ agbádànù afáládìsì mélòó ló mọ̀ síládìsì mélòó mọ̀ mélòó kọ́ adébájí kí ni àwọn lápẹjù àwọn tẹfinísì àkọ́kọ́tọ́kọ́ máa ń sọ pa àdìsí kíláàpẹ́ ní àdìsí kíláàpẹ́ mọ́tínù mọ́tínù kíláàpẹ́ mọ́tínù kíláàpẹ́ ní ìsìnẹ́tì kò lè sọ mí ó sì dìde ó di mọ̀hádìsì pẹ̀lú làákàyè kò bá làákà ìmọ̀ náà fi ń dọ̀rọ̀ apá àdé nẹ́bí sọ háhà rẹ̀ ẹni pé pátipàti lélẹ̀. àwọn ìlòmí tó ọ̀pẹ́ àti ah, èyí náà tún wá wálẹ̀ tó lẹ́mù yìí ni èyí náà sì tún jòkó sí irú nǹkan báyìí ẹ̀dì ń gbọ́ ṣùgbọ́n kì í ṣe pẹ́sì màá rí ìfẹ́ dìfẹ́ǹdì àwọn míì ìfẹ́ mi rí nǹkẹ́ ń lu yìí nǹkẹ́ àfa àti ilé ìkéwu wọn kí ni mo náà ń gé àyàkẹ́ ìyẹn náà kò sí tẹ́lẹ̀ sọ fún ìsìláàmù hmm. bọ̀tẹ̀sá ti mọ́ bú ilé kéwu àti kíní àtàfà wọn ọjọ́ ilẹ̀ gbọ́rọ̀ kódà yìí tí ò lẹ́rìí nu wọn tí yóò bá kọ́ mẹ́tò olórí burúkú abáàbí ah. ní ẹ̀tọ́ rẹ̀ lórí burúkú máa wí yàrá àwọn yìí ń bú yìí ẹlẹ́wọ̀n ní kò ní dáa fún ọ kọ́mẹ́ǹtì ah, rẹ̀ mi. sọ́sánù <laughs> ńlá àwọn òróyìn mustafakun alẹ́ ẹ̀rẹ̀ mustafakun alẹ́ fi hati mukharraj fi sahihayi wọ́n jẹ́ báwo sọ yìí bukhari muslim àwọn àdìsí yìí mukharraj wọn ni ilẹ̀ ń bẹ̀ an tariq malik lọ́dọ̀ ìkan nínú àwọn ẹkùn àfá imam malik àwọn kan wà nínú àwọn àfá láti àwọn àbáwọn àwọn èèyàn hmm, ló àtẹ̀lé ní ìlú àdìtẹ̀ sọ yìí ṣùgbọ́n tó tẹ́wájú ọ̀sán wẹ ní kọ̀ọ̀kan tó ń lọ tọ́wádọ́dọ̀ ẹ̀ka àfọlẹ́ ẹ̀mọ̀ tó Imam Malik a ní àkẹ́lẹ́ Imam Malik yẹn dọ̀ yìí fún ni àfẹ́ni tí ó bá bí tó bá pé ní èèyàn burúkú ni Imam Malik wá gbà lọ àfa àtọ́jọ́ Ibn Shihab Azuri Azuri gbà lọ ányàlà àgàr wa Abi Salama àwọn eléyìí wá ní ní ọ̀sán àbí ẹgbàrá ọ̀tá ní àbúrò ìrà àdíjì nùsùlùmí tó gbà wà nù wọ́n mọ́ pa àwọn ṣéènì kan ní gold <laughs> irú àwọn ṣéènì báyìí ni àwọn èèyàn tó wà mẹ́ ṣùgbọ́n ilé yóò dákàmọ̀ ibi tó ti á parí tí gan ni òṣèlú ẹ̀lùgbọ́dọ̀ ayẹ̀wò torí pàápàá onídéédé làwọn ibẹ̀ ni wọ́n ti wá gbéṣẹ́ tiẹ̀ àbọ̀rẹ́ ra wọn tó bá dẹ̀ fẹ́ tó àwọn àdúgbò yìí mọ̀ pé òun náà ti tẹ ọgbẹ́ látẹ̀yìn àwọn ọ̀dọ́ pé kó tó dọ̀dọ̀ sọ àbà náà ní nǹkan yẹn ò ṣe kíni kò sàǹfààní mọ́ ọtí yọra yìí mọ̀ pé sẹ́ni ń tó tọ́ sórí bẹ́ẹ̀ ìgbọ́n sá dé gẹ́gẹ́ gẹ́gẹ́ ló go èrè àlàwọn ènìyàn fẹ́ tọ́ṣì. báwa ní kẹ́kọ̀ọ́ wọlé sáníẹ́ kọ́lọ́n kó sànù wa. Abu Ali zair bin ahmad ló sọ̀rọ̀ yìí fún wa حدثنا أبو إسحاق إبراهيم بن عبد الصمد نصر يسوع حدثنا أبو مصعب نصر هنا حدثنا مالك أتدو مالك لا تقول نوري لو صفونا تجدتي ترى يفدي أوكي نعم فكان مدرسه كان لوكي نعم عفوا موفو بينني أنا حدثنا أبو بكر بن زكريا حدثنا أبو حاتم مقي بن عبدان حدثنا محمد بن يايا قال ومما قرأت على نافي وحدثني مصرف عن مالك بسلسنا يتدون فكان حدثنا أبو بكر بن زكريا وحد... رواية مثل أخبرنا أبو القاسم عبيد الله بن إبراهيم بن بالوي حدثنا يحيى بن محمد حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك عن ابن شهاب الزهري من في مالك كفوا نبا تبع لدو مالك تبع لدو ابن شهاب الزهري كان عفا إمام مالك عن أبي عبد الله الأجر زوري نقع لدو أبي عبد الله الأجر وأبي سلمة أنا وأقبل لدو أبو هريرة àníbà mọ̀nà sọ́lá ẹwọ̀rọ̀ kẹtẹ́fẹ́ fi rinlẹ̀ kó lè bá kẹ́lẹ́ bá pé àparọ́ bó ṣe rìn wá rèé an yanzilu rabbuna tabaraka wa ta'ala alanabi ni ọlọ́run ọbọ̀ ọba àlekẹ́ ọlá máa ń sọ̀kalẹ̀ fi kulli laylatin ní gbogbo òru ila ìdúnìyà sí bó sánmà dẹ̀ndẹ̀lẹ̀ hínà yábùkọ̀ sólùsà lẹ́yìn الأخير، nígbà tí ó bá kú wa ń tọ́ọ̀dù òru tó gbẹ̀yìn sílé ó fi mọ́ tábà òru ṣe bóyá bí ní táìmù tàbí bóyá bí eleven hours àbí káwá dá sí mẹ́ta àkọ́kọ́ mẹ́ta àgbẹ̀yìn tí ó mọ̀ lọ bí three and a half hour àbí ayọ̀ fayakun náà àlùfájà yìí lọ bí six kánà ti bí two thirty wa. fayakú lọ́nà mọ̀lùkẹ́ mọ́ yẹ dìrú ní ta ló pè mí fàṣẹ̀jíbò láwùú kí n dá lóhùn ọlọ́ni ta ni ó pè mí kí n dá lóhùn ẹ̀dá sì ti sun lọ́wọ́ ẹlòmínà ẹ̀wọ̀ ẹ̀ má jí mi o ẹ̀ má ló fi mọ́ kọ́tà ìmọ̀ wáyé bẹ́ẹ̀ lẹ́fọ̀ọ́ kàtó mọ́ bá jẹ́ kẹ́tẹ́yẹ̀ ṣẹ̀fí láti kò gbàdúrà lásìkò yìí ta ni ó pè mí ti ń dá lóhùn. Fàmọ́ ń yẹ sálù ní ipa ọ̀rọ̀ sí yìí, ta ni ó béèrè nǹkan lọ́wọ́ mi kí n fi lè lọ́wọ́. Fàmọ́ ń yẹ sẹ́kṣírù ní ipa àkùfẹ̀rọ̀là, ta ni ó wà fòrí jì kí n ṣe kí ni kí n fòrí jì. ẹlórin lẹ́nu fàyè háyìí. àdìs tó fẹsẹ̀ rìn lẹ́ni ẹ̀rí agbọ́dọ̀gbà pọ́lọ́ ọmọ ń sọ kalẹ̀ ìfẹ́ máa dẹ̀ndẹ̀lẹ̀ náà ọ̀rọ̀ kan dára máa ń sọ lè pé òkè wa ń tọ́ọ̀dì tó gbẹ̀yìn òòrùn nàìjíríà tó nà bá sọ kalẹ̀ síbẹ̀ tó yẹ pé nígbà tí afárí tiwa ń náà tọ́ọ̀dì tó tún lọ bí sẹ́yìn tí olúwa wà àkíláàbù tó tàwà yìí wà tọ́dì àwọn kan ní sílẹ̀ wọ́n tẹ̀lẹ̀ ṣe kíní tó fẹ́ wà tọ́dì ìgbẹ̀yìn ooru tí wọ́n ní. ìgbà tí ó bá yá fáwọn akílẹ̀ tí wọ́n mọ́ àǹdó tó bọ́ sí àsìkò àìpé sọ́mọ̀dẹ̀dẹ̀ lè kalẹ̀ lọ́mọ wa ní. irú yẹn náà ìwádìí ìlú ju làákàyè wa lọ ó ju làákàyè wa lọ àìwádìí èsì làkàyè ọba wa gbé mọ́ ọba mọ́ tún nǹkan mí lẹ́ni àánú ọlọ́run ni wọ́n sọ̀kalẹ̀ ẹ nígbẹ̀yìn olùwà ní ìgbàwọ̀ lánà ọlọ́run sí ní tí ó sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ ẹ̀rẹ̀ agbọ́dọ̀ gbà pé ọlọ́run sọ̀kalẹ̀ bákan náà àwọn ojúṣe yìí tó kẹyìn tó yẹ kéyìn rẹ tó kàn wá tó yẹ ká rẹ̀ rè bóun ní ṣe sọ̀kalẹ̀ àti tó bá kún bẹ́ẹ̀ ẹ̀ẹ́bù làlára tí ó ti wá rí ìyúwò kàn wá ìtó kàn wá ní mọ́yẹ̀ alìní ta ló fẹ́ bèèrè nǹkan lọ́wọ́ mi fa òwòtí afọ̀fà òwòtí kí n fi lè lọ́wọ́ ìtó kàn wá nù fa bèèrè nǹkan lọ́nà fi lè lọ́wọ́ màmá yẹ sẹ́kìrì ni fa áṣìrìlà ta ló wá foríjì kí n foríjì ta ló pèmí kí n dá lóhùn ojúṣe tiwa lélẹ̀ náà wọ́n ní wọ́n ní azal hadith turuk ila abi ureira wọ́n ní hadith turuk fashion tó wà lórí ẹ̀pọ̀ tẹ́ gbogbo ẹ̀pọ̀ adisọ́dọ̀ abu ureira rọwáwò àwùsárí alìmọ́mù àwùsárí gbà nínú ẹ̀ an yahya bin abi kathir an abi salama an abi huraira riwaya kare subhanallah ẹgbẹ́ bá ìdè tó oríṣiríṣi riwaya sáàdì fi bí wa wọ́n ni wà rọwá Yazid ibn Harun àwọn tó ń dákọ̀ yìí tó gba àdíjẹ àwọn ìkà nínú sáráfù ànà Yazid ibn Harun wa ghayruhu min عن محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة رواية كتنو ومالك رواية لي تتوى قولوا من سكال ليتي إمام مالك تبع أنزور أنزوري عن الأعرج عن أبي هريرة رواية ميتنو ومالك رواية لي تتوى مالك تبع أنزوري عن سعيد بن مسيب كنا وأبدافا طابعين عن أبي هريرة رواية ميتنو ما كان لي يتي عبيد الله بن عمر بن سعيد بن أبي سعيد المخبري عن أبي هريرة أتبع بلا يقول عليه أقف tí ń fi ń rinlẹ̀ fún wa pé ní ọlọ́run ọba àlèkè ọlá ọba tí ìmọ̀ ń sọ̀kalẹ̀ ní àánà gbọ́dọ̀ nígbàgbọ́ tẹ́lẹ̀ yìí a sì gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ́ ara àǹfààní tó wà ń bí kí a gba orúkọ ọlọ́run àti ìròyìn ẹni pé èyí tó bá ní ṣe pẹ̀lú iṣẹ́ a lè ṣiṣẹ́ yẹn tọ́ ẹ̀fẹ́ lè mú iṣẹ́ kan dání kí ni iṣẹ́ náà jẹun sí ẹ́ ká ṣàdúrà káwá àforíjì ẹ̀rẹ̀. ọ̀rọ̀ pọ̀ lórí ilé àdìsí wà tí wọ́n kó wá tó pọ̀ jàǹtìrẹrẹ kíkítà bá mú lẹ́yọ kọ̀ọ̀kan àsìkò gbà wá gan. kí a ó parí page one thirty six àwọn hadith ní riwaya musa bin uqba an عن إسحاق بن يحيى عن عبادة بن صامت العادات الحضارية التي أخبر نعم قالي فجي أن ينزل الله تبارك وتعالى كل ليلة إلى سماء الدنيا حتى يبقى ثلث الليل الأخير فيقول ألا عبد من عبادي يدعوني فاستجيب له sáré rínú àwọn ẹrú mi wàlá àbọ́ọ̀lìmì náà sí yẹ̀dì ó ní fàáfìrìlà ẹni tó ti sàbòsí fún ara rẹ̀ tó ti ṣàìdá tí ó wá forí jì ti ń dalú ọ̀lá mọ̀kúfàr àléyìí rísíkòhú yẹ̀dì ó ní fàárísíkò ẹni tí arísìkì rẹ̀ ò tó nǹkan tí ń wá arísìkì sáà على مظلوم يذكرني فأنصره فهذه مظلوم يتصاب سبتون تنالو على أن يدعوني فأفوقه أبنتو أنو بكوكين تولي فيكون كذلك إلى أن يطلع, يطلع الصبح أن يطلع الصبح ويعلو على كرسيه أني بتسيو سمان لوني tí àtúbá yìí tó tọ́lọ́mà sùfánà wà tààlà tí mi padà síbi òrìṣì rẹ̀ eléyìí kò ní tí ẹ̀rí gbé wá. náà ká tẹ̀síwájú sálát min hadhihi akhbar ani وروي يزيد وروى يزيد بن هارون في مجلسه في مجلسه حديث إسماعيل بن أبي خالد wọ́n ní alimami yasir bin harun ní májílísì wọn ní halkọ wọn agbọ̀rọ̀ wá pé ismail ọmọ àbí khalid agbọ̀rọ̀ wá lẹ́nu ẹ̀ an kaif bin abi hatim tó na gbà lọ́dọ̀ kaif ọmọ abi hatim an jarir bin abdullah fi ru'ya a ní fa àti ìtí òun nẹ́gbà lọ́dọ̀ jarir ọmọ abdullah fa àbí yuniyun nípa àdíìsì tó sọ ń pa rírí ọlọ́run pé àmẹ́jì fẹ́rẹ́ pé ní innakum tanzuruna ila rabbikum ẹ mọ̀ wu ọlọ́run ọba yín báyìí lọ́jọ́ ọgbọ́n ìdàlẹ̀ kìyàmọ̀ kama tanzuruna ila al-qamar laylatal badr a ní bẹ́ẹ̀ ti ń wo ọlọ́run bẹ́ẹ̀ ti ń wo òṣùpá ọjọ́ kẹrìnlá òṣùpá ọjọ́ kẹrìnlá ta ni ó rí ọmọ kéèké gan ó rí àbí tó tó bá lé láàmà ń fún ìrànlọ́wọ́ àwọ̀ òun ló kéré wọ́n tó bá fi di fourteen days òtùpá ti pé ó ti tóbi a ní bẹ́ẹ̀ lèyàn mọ̀ wọ́n lọ́wọ́ bá fàkọ́lá rọ́jùlù fi màjèlìsì ìkan nínú àwọn èèyàn tó wà ní sísìn yìí wọ́n ní yá àbá kọ́ọ̀lì ìrẹ́ bàbá kọ́ọ̀lì mọ̀ máa náà kí ni túmọ̀ hadith fàgádìbà wà hárì ni ìmáàmù ibà bínú ẹ̀pá sọ fún ajọ́ òní ẹ̀pá àwọn ìbéèrè kí wọ́n ìmáàmù bà bínú fàkọ́ọ̀lá mọ́ àṣìbá àkàbí sọ̀bíìgì sọ̀bíìgì tí ó mọ́rù dáṣẹ̀rí àfúnjọ́ sí irú èèyàn bẹ́ẹ̀ ni ẹ́ àwọn tó bá jẹ́ ìsọ̀kúrò ẹ̀mọ́ kí wọ́n dáṣẹ̀rí àfúnwọ́ni bàbá lọ́lẹ́ aláṣẹ ẹ bá fẹ́ dẹ́sìn rú ìkánná lọ́nà ṣe wọ́n rán wọn kánú ẹ̀rí àwọn tẹ̀ tó lójúmú tó ti wọ́n díẹ̀ kí náà bá mú ẹni kan fi jàbá ẹni kò gbọdọ̀ sọ̀rọ̀ mọ́ tó bá gbé báyìí ìjọba ó gbé irun tó yẹ ẹni wá ń bí náà nìkan ṣe fún un náà. kí ni ṣe fún sọ̀bí sọ̀bí gí lọ mú àwọn ìrújú kan ó fi ń ẹn tó jẹ́ aláṣẹ ìlú tó wà sí abu mọ́sálà àṣàrí kọ́ wá sẹ́ndẹ̀ sí Umar tó jẹ́ khalifa arákùnrin tí ń dẹ́wò ah, rí o mọ́rù dá sẹ́rí àfún tó gẹ̀bẹ̀ kọ́ ìfín rí o ti kó lágbárí mi bá kò sí rújúmọ́ irú rẹ̀ náà ni tí arákùnrin rẹ̀ béèrè ní ah, ìmọ̀mù yẹ̀ a wọ́n náà jọ wà àwájá kẹlà mítìlì máa fún ìlàrí irú tó ṣe fún ìwọ́n náà nídìí ẹ̀ kọ́ jẹ ìyà kórí ẹ̀ gẹ́gẹ́ ni kò pé wọ́n ni wáyìlá wà mọ̀ yé dìrì kẹ́ ìfàhàdà inú ń ṣe ló mọ̀ bọ́ yí ṣe wá bá ṣe rí فما يجوز له أن يجاوز هذا القول الذي جاء فيه الحديث تدبير تنصف وقع في حديث بوالي كوباتي كل فريتهم من بوتيري نوفيني بابو أو يتكلم فيه بشيء من تلقاء نفسه أبيكم ما نصف بون شيري إلا من سفع نفسه نفسه أيا فهمتوا أجو مقف àwọn tó náà ní làákàyè tẹ́ ń sọ tó ju wọn ò rí tẹ́ǹsì làákàyè gbé kí ni wọ́n ń gọ́ ní wọ́n kódà lọ́rọ̀ ọta ayé gẹ wọ́n sọ̀rọ̀ yìí nǹkan fún ẹ ìwọ náà rí tọ́wọ́ rẹ sọ fún yàn bó ni ó ṣe sọ ẹ́ ẹ ẹni arákùnrin kan wà ń Kàdúná èèyàn pupa báyìí ó kọ báyìí náà ń pè é tí wọ́n náà wá bẹ́ẹ̀ sọ fẹ́ lójú nǹkan ọ̀nà àbàbá ní arákùnrin kan à ń pàdé rẹ̀ ń kàdún èèyàn púpá ní orúkọ rẹ̀ ìjọ lè sọjù bá ń lọ tí ó lè sọjù bẹ́ẹ̀ lọ torí kó sọ gbogbo tó ní ṣe pẹ̀lú ọlọ nígbà tá a lè sọ la máa sọ fúnra ẹ̀ lé kí ẹlẹ́dí máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan ìròyìn ọlọ́run báyìí ẹni kò ní sọ̀rọ̀ àfẹ́ni kó jó mú kan yẹn wàsàkáfà nìdí ni ẹni tí ó kẹ̀sì kún tẹ́rà àwọn nǹkan ìrújú bẹ̀lẹ̀ lórí mọ̀ ń ń pè lẹ́tí pápájú náà àfá pátípátí ó lè ní ọ̀ bó àtítọ́ àti lónìí nípa ọ̀pá músá ni ẹ gbọ́dẹ̀ di ọ̀rọ̀ lédè kí ni ó fẹ́ fọ̀pá músá ti ìtagbọ́dọ̀ nígbàgbọ́dọ̀ pé músá ti kí ni ó lọ́pàá ká ní ẹ̀mọ́ jí tó fi sí ni igi ṣe ní kan ìjì báyìí náà fi ṣe ogun tó nǹkan báyìí àbí ẹyẹ wúdiwúdà ẹyẹ wúdiwúdà Suleiman abẹ́kì ìtàn eh, àti abúlé káàbùlà lẹ́sọ wọ́n bá sọ bí kùránì ṣe sọ́nà wọn ẹgbọ́dọ̀ sọ ó kọ́ ẹni kọ̀ọ̀kan wọn ẹgbọ́ e, inú ẹlòmí ló wà á dùn ṣé àbàbá fẹ́ sọ̀rọ̀ lẹ́ni wọ́n lẹ́yìn ọ̀rọ̀ ló wà tàwọn àti bàbá àtọmọ tí ń gbọ́ wọn ẹlẹ́dẹ́ gíní wọn ẹlẹ́ yanjú èyí tó kàn wọ́n nìyẹn o àyẹ̀wò pé àfà yẹn gúdù yẹn ò gúdù o ẹni tí ò sọ tó kẹ̀ yẹn wọ́n ti táìmù ni tí máa dààmú ọpọlọ ìtàn àtàbùnkà ló fẹ́ sọ. So. àtòkọ̀ wọn kọ́ àtòsókò ajá wọn náà bàbá ọmọ nǹkan kan ara fi ṣe ètò kàwọn àníran àbá ilẹ̀ tó bá ń wádìí irú yi báyìí ìwọ̀ ọmọgbọ̀n ní إذا سمعتم الحديث عن رسول الله صلى الله عليه وسلم فاتبعوه tí ọ̀rọ̀ bá ti wá báyìí látọ̀dọ̀ òjíṣẹ́ فلا تبتدعوا فيه امدا دداني فانكم ان تبعتموه تلتبتلي ولم تماروا فيه تيت تيما لولورو سلمتم ادلغني اتلا وان لم تفعلوا هلكتم تيبالي غباغو ادلغني ادلغني ابي ẹ̀wọ̀n tí ń lọ ọ̀rọ̀ jáàbù lọ́rùn láti jọ yìí kọ́wà ní nàtíjà rẹ̀ nígbà tí ó gba ọ̀rọ̀ tọ́lọ́run sọgbọ́ ẹ́rì pé tí ó gbára rìsọ́ọ̀tì sí tí ó bá mú náà ó yà fọ́tò oríṣiríṣi ìrí ilé iná ló lù báyìí conclusion ni pé àṣà látàn ni ìkọ́gùn àṣà ni subhanallah kọ́lọ́run kọ́ ṣàánú wa ó ní wàkíkọ́ tó sọ̀rí ìtàn sọ̀rí ẹgẹ́ bí yẹ̀sí بن náà rò pípọ̀ ما níbi èrè pé mọ́ مثل ما sọ̀rí wà hajjá kàbí ilá mísìlámà fún ìlàbí a ní sọ̀rí gẹ́gẹ́ bí tẹ̀rẹ̀ tí wá lọ́dọ̀ sàyẹ́dì fún òsáyé a ní àsọ̀rí tẹ̀mímí ni ó wá bá Umar bin Khattab wa qala ya amiral mu'minin akhbirni an wàzáríyá fi záríwá ẹni fún mi rùn parẹ̀ kọ́lá ìyàríyà afẹ́fẹ́ ni wọ́n ni wà láwọ́lá á ní pẹ̀lú ìtọ̀rọ̀ sọ́nà yàkúlù má kúlùtùhù tí ìbá gbọ́ pàánà bí túbá ìmì náà nítú kọ́l fàkbírí àni pàlẹ́hà mi láti wí kẹrọ fún mi rùn kọ́lá ìyà sahab ẹ̀sùjò ni tí ìbá gbọ́ pàánà bí túbá náà títú wàlùmọ́kọ́ sí máa ti àmúrọ̀ ẹwà ní tọ́lọ́ wọ́n ah, ni wọ́n mọ̀láíkà ní tí bá gbọ́pá níbi tó báyìí ní tó bẹ̀ ya fi yóò sọ́rọ̀ tí wọ́n nìyẹn kọ́lá orí àtúfò ní ọkọ̀ ojú omi nì tí wọ́n gbá níbi tó bẹ̀ ní kọ́lá tó mọ àwọn ọ̀rọ̀ bí yìí fàdórìbà mẹ́ta fáwọ̀ wọ́n rẹ̀ mú wa onírúurú lélẹ̀ ní àbí ìgbà tí wọ́n á rí wòsàn ó pé wọ́n ló tún fún ní ọgọ́rùn-ún mi túmọ̀ àmúlà wàlà kọ́tàbí wà kátàbà ilà àbí Musa al-Ash'ari yẹ pé agbe sórí nǹkan àgbẹ̀sẹ̀ náà lọ gbé bá bu Musa al-Ash'ari an harrim alayhi mujalatatu nas anharrimu alẹ́ mọ̀jà alásàtà náà má jẹ́ kéèyàn kẹjọ kó tì má jẹ́ kéèyàn kẹjọ kí ni ó jòkó tì tá à ń sọ fún wọn náà lé nínú onírúurú mọ́ gbọ́rọ̀ rẹ̀ nínú àkọsẹ́ tó lè sọ fún mi kí mọ́ gbọ́rọ̀ ẹ̀ nìkan ìdí ní sára sùn nìkan ó dúpẹ́ nìkan ni ó sọ fún ẹ ìlànà ni ẹ má jòkó tì o sàlàmù yàtà kàbáàlì hàtà àtà àbà Musa al-Ashari wọ́n ní lórí ìlànà ìlówà tó wá tó wá bá bu musa làṣáárí ńjọ kan fàhálà fàbílà ìmánì mùgàlábọ̀ ó wá búra ní búra tó lágbára máa yẹ jìdù fi náfsì yìí mímọ̀ kánà jìdù ṣe àmì pé gbogbo tó ń rí ohun ti rí mọ́ àbúrúsá náà orí nǹkan wọ̀nyí tí kò máa béèrè ni ní ṣókí onípẹ́ ọlọ́run ọba àdékẹ́ ọlá ó láwọn ìròyìn ó láwọn orúkọ tí a gbé kalẹ̀ bí ọlọ́run ti gbé kalẹ̀ tí a ní fìlà káyè wa tú lẹ́yìn eléyìí pátápátá padà máa lọ ó ti sọ̀rọ̀ ń pa ìròyìn tán nítorí kù ni pé albaaf bada almaut ìgbédìde lẹ́yìn kíni lẹ́yìn ikú òun lọ̀rọ̀ tí àwọn padà ka lẹ́yìn ilé iṣẹ́ aláwọ̀tàálá nílàgbọ́yé àwọn ẹni eré lórí ẹ̀ bákan náà àwọn ẹ̀rí tí ó wà púpọ̀ kan abẹ́lọ́nà subhanahu wa ta'ala ló ṣe rọrùn fún wa sallallahu alaihi wa sallam ala nabiyyina muhammadin wa ala